بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله على تصم ولم وبسيط في جنة هو التي يدعو ونفتنا نفعلنا بالمعجل نرجع يسلمين أولا مبارا سمدا كأنه سنة كأنه سنة ولم يكتبوا الجنة ومن الجنة لا إله إلا الله رمضان لو في السنة وكنت متعلم أن رمضان وفي شهيد محمد أود الله سبحانه وتعالى فذكر رمضان هنا قبل lálẹ́ àti ní àlàáfíà ara. ìrọ̀lẹ́ òní lábàrọ̀ náà aṣọ ọ̀gá ní àádá nígbà ńlá fi wá àti ìrọ̀lẹ́ òní ẹ̀ńtí Ramadan wọ́n ti súnmọ́ à ń kọ́ nípa nípa pàtàkì oṣù Ramadan àbákan náà a máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́jọ́ mẹ́jọ kátó wá mú nǹkan mìíràn ṣe nínú Ramadan àdáàbò sí yá ọ̀nà pàtàkì ọ̀tún níjọ́ mẹ́jọ ìlàjọ̀ ìlẹ́lẹ́yìn ṣùgbọ́n nírọ̀lẹ́ òní lábàrọ̀ náà fọ́dùlù ṣáàbì rọ̀mọ̀dọ́n ọ̀la iyì ẹ̀sán ètò ìgbẹ́ fún oṣù rọ̀mọ̀dọ́n àti àwẹ̀ gbígbà nínú rẹ̀ onísàmù lẹ́nàmà nírọ̀lẹ́ òní lágbára lọ́wọ́. ìkíní ìgbà wẹ̀ rọ̀mọ̀dọ́n ọ̀nà ìyàgbọ́ jẹ́ lórí gbogbo tó bá jẹ́ mọ́mì yìí lọ́kùnrin àti lóbìnrin. nínú tíráfì ìdákọ́ra ọlọ́run bí amúnà ilé yìí ó tún wá sọ ìdí tí ìpa wá ní dandan láti gbà wẹ̀ nínú oṣù ọ̀dọ́n kì í ti kọ́ ló ń fẹ́ èrè ìpànìyàn يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أولئك الذين لدلو كتب عليكم الصيام بما هو من الشرطان والشيطان أن يأتي الدور أفنين الدجال لدلو رمضان kàmá kótópà àbẹ̀lẹ̀ tí náà ti kọ̀ lè kọ̀. ẹgbẹ́ tí a ti ṣe gbígbà wẹ̀ ọ̀dàn lọ́nà àyà fáwọn ìjọ kẹ́ni síwájú yìí. ṣíkùnà nítorí oore ìgbẹ́nidà ògbígbà làǹdà kọ̀ǹdà fọ́ọ̀nù kẹ́nìgbà ìjọ tí ó pààyà tí ó bẹ̀rù ọlọ́run tí ó kọ́ nínú rẹ̀ ní kọ̀ọ̀kan ní ìgbàlejò. àṣètùmọ̀ rẹ̀ kẹ́lẹ́bà wọ àjẹ́nà látàrí pé tọ́lọ̀ bá ń sọ nípa àwọn ìròyìn àbáwọn aṣẹ́ èyí yìí ó ṣe kẹ́yìn tó lè wà àjẹ́nà ọ̀rọ̀ tákùwá lọ́lọ́ kọ́kọ́ máa sọ وسارعوا إلى مغفرة من ربكم وجنات مغفرة سماوات والأرض وعدة للمتقين. الشباب أنتم بس في ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ọ̀dáńdè lọ́sọ̀dọ̀ ọlọ́run kẹ́ni bá a náà ń fà láti wọ àlùjáná èyí tó lọ́wọ́ bá pa lóṣè bẹ́ẹ̀ fún ta ni àlùmọ̀tàkì àwọn tẹ́ ń jẹ òṣèlú lọ́dọ̀ ẹni pé torí tiwa lọ́lọ́run ti ní ká gbá ọ̀rọ̀ látàrí bí àǹfààní tó ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ wa náà ni ó padà sí nínú àwọn àdéhùn ètò wa lé ìtọ́fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run yálà àdéhùn ìfọdún sí ni àbí àdéhùn àlẹ́bí wa gángan tààrà àwọn àdéhùn ń pọ̀ tó dá lórí ọlá ẹ̀san tó tóbi ń bẹ fún gbígba àwẹ̀ nínú oṣù rọ̀lọ́rùn nínú rẹ̀ ó ní àdéhùn èyí àwọn ọ̀rẹ́ rà sí nọ́mbà wá àní nàbí ìfọ̀nọ́mbà wọn àbí ìwọ̀sánà màdánwò kọ́ọ̀n kọ́ọ̀n lọ́wọ́ àtàwọ̀já hadithi yìí hadithi ọjọ́ sí ni ìyàtọ̀ bẹ́ẹ̀ náà ní hadithi ọjọ́ sí àti alukur'an àti hadithi nàbí kur'an ọ̀rọ̀ náà wọ́n àyè ni nípasẹ̀ mọ́lákùnrin yọ̀dẹ́ lórí sọ̀rọ̀ àti wàhálà hadith al-Qudsi alẹ́kùn ní èké kan látọ̀dọ̀ náà èké kejì látọ̀dọ̀ ẹ̀mí. lára ìyàtọ̀ sí mẹ́fẹ̀ ni pé kùránì làáfi kírun hadith al-Qudsi àìsí kírun. àdúrà rẹ̀ lọ lórí àtọ̀. nínú hadith al-Qudsi yìí ọlọ́ni kúlù àmàlẹ́ ní àdàlù ìgbà tó yá gbogbo iṣẹ́ tó máa nẹ́bí ádámà bá ṣe pátá olóni iṣẹ́ rẹ̀ ni ìlà fìyàn ayáfa awẹ́nìká fáìnà òde ààwẹ̀ èmi ọlọ́run ní ṣe. wàá ní àjọṣe ìwé fúnra mi ní ìsìn aláwẹ̀ lẹ́sàn lórí àwùjọ bàbá àwọn iṣẹ́ rẹ̀ yóò fún un ẹ má ti báyìí o iye ẹ̀sán báyìí ẹ má tún ti báyìí tó tún bẹ̀rẹ̀ tó tún bẹ̀rẹ̀ ọlọ́run iye ẹ̀sán báyìí àwọn màláìkà wọn ti lò. ṣùgbọ́n àwẹ̀ fúnra ọlọ́run òní yóò sàláwẹ̀ lẹ́sàn. wọ́n fi yá àmì jóná àwẹ̀ gbígbà yìí jóná lọ́sẹ̀ gàgà tí máa kọjú ẹni fún mi ṣe ẹ̀kú. jóná lọ́jẹ́ ẹnikẹ́ni tí ó dáàbò bò yàn téèyàn ò fi ní jìyà téèyàn ò fi ní dẹ́ṣẹ̀ téèyàn ò fi ní wọná ọlọ́run júnà ńlá òwúgbà ńlọ́jẹ́. àwọn afẹ́fọ́ wa lẹ́kọ̀ọ́ wò láti gbà wò. nínú àwòrán wọn gẹ́gẹ́ bí àdéhùn tí àgbàdo máa kà lọ́wọ́ ọ̀sàlẹ̀ àwọn ọ̀wà ẹ̀sẹ̀ kìí sábà wọ́pọ̀ kìí pé máa ń bí kéèyàn owó ẹ̀sẹ̀ ìbánú bá lé sára lè lè máa ń wà sí ọ̀dà gbẹ́ndébi ti palata rọ̀ kọjọ́ báyìí ọ̀rọ̀ aká. yàtọ̀ délé yìí nínú àwẹ̀ àwọn tí máa ń dé kéèyàn ò lè bẹ́sẹ̀ gbogbo ẹ̀yàn ti bá lè kọ́ ńbẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà níbi tí wọ́n sọ àwọn márùn àtàwọn tí wọ́n àkọ́rí kankan náà wọn tó ń fẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ nígbà ló fi á wà nílẹ̀ kọ́ pé fàyídà káàna sọ̀rọ̀ àhádé kọ́nù ìjọkíjọ tẹ́nìkọ̀ọ̀kan ní bá ń bá wẹ̀ fàlàyà ọkọ ẹnu rẹ yà sọ mọ́tòkì sí ọ̀dà ọba ló fa ń sá mọ́tò jáde lábẹ́nu rẹ. bákan náà fàlàyà ọkọ ìyàwó náà yí bẹ́ẹ̀ ọdún tó ń bá ìwé lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀gbó ọ̀rọ̀ kọ́rọ̀ mẹ́jọ jáde láti lọ́lẹ́ o wọ̀láyà kọ́ bíyẹn bá ń bá ìwé lọ́wọ́ ìyẹn máa ń pariwo ọ̀gá ibú tí ló ń bá ìwé irú ariwo owó ni máa ń pa yìí fàyín sáà báwo àtàgbọ̀n àtìkú táwọn báwo lọ́wọ́ ẹlòmíràn kéèké ti máa la káwọ̀ tó dé àwọ̀ tó dé òrùjáwọ́ bẹ̀ fàyínká báwo àdàbò lẹ́yìn kan bá wá bọ̀ láti kò bá sọ̀rọ̀ báwo lọ́wọ́ onírúurú ẹlẹ́sẹ̀ ẹ̀rẹ́gẹ́lẹ́ kẹ́lẹ́ pàǹkàǹkà má kò padà wọ̀. àwọn ọ̀hún náà wọ abẹ́nìkan ti ẹ̀fẹ̀ bọ́ ọjà fi hàn àwọn tí ń sọ ti fẹ́ ọwọ́ ni wọ́n á bọ̀ lóru òní náà láti ìjà pẹ́ẹ́ta ẹni wọ́n á bọ̀ lóṣù láwọn ọkọ̀ ọ̀ta وصلى عليه ونقال منه فليقل ما بدأوا ما بدأوا ìdílé wọn sọ fún mi pé èyí mọ̀rọ̀ ọ̀rọ̀ nínú ọmọ ènìyàn kan gbá ọ̀rẹ́ ní ṣe aláwòrán kì í bí ẹ bá dá ọ̀rẹ́ wọn náà bá máa ìrẹ́ ni pé tọ́m bá rú wọ́n lẹ́bi ìnáṣì wọ́n lẹ́bi ìyá lẹ́bi wọ́n lẹ́bi ìnáṣì. Muhammad nìyàbí mọ́kànlá sẹ́ni èmi Muhammad ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run sẹ́ni èmi ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ìbúra lórí kí ni ìrìn ànágbé làkọ̀dọ̀ òkútàmì sọ inú ọ̀pìyàwó ìdàgbọ́ ìyá òwà ìyá mẹ́tì rí ìmísí bí ìyàbá bá wọ̀ látàrí pé ìmọ̀ ọ̀jọ́ látàrí pé ìmọ̀ ọ̀gbọ́n àwọn òórùn oríṣiríṣi kan máa ń jáde wá láti inú àgbẹ̀dọ̀ òórùn tó ṣe pé àwọn ẹ̀dá ọ̀gbìn àná. àlejò aṣọ pé òórùn táwọn akórira tí máa ń jáde láti ẹnu aláwẹ̀ ọ̀sùn yàgò àìyànbọ̀ òórùn máa dùn pọ̀ òórùn máa dá pọ̀ lọ́dọọdọ́ ìyẹn lọ́jọ́ àjòkì yàrá náà òórùn dùn pọ̀ yóò rìn létí ju òórùn èyí ó máa jáde lára èèyàn tí n bá lọ lọ́pìnlá àdìrí ìpè òórùn tí ó máa jáde lẹ́nu aláwọ̀ ọ̀dà òkúta. wọ́n lè kọ́ ìní pàpàpà ìyá ọ̀dọ̀ òun náà ìdùnnú ayọ̀ méjì omi bẹ́ẹ̀ ìdùnnú àtayọ̀ méjì níbẹ̀ fún aláwẹ̀ yóò dùnnú yóò sì yọ̀ ìdùnnú alákọ̀ọ́kọ́ ìdá ọ̀sọ̀ ìgbàsọ̀láwò bá fẹ́ sínú láti kò sínú bá tó á alhamdulillah náà bàbáwò ọ̀sẹ̀lẹ̀ tẹ̀ló wàkọ̀sẹ̀lẹ̀ àti òṣìṣẹ́ ọ̀pọ̀ ìní wọn gbọ́n àrọ̀ ìyá ìyẹn láti dé ní àtàdé nígbà bá parí ọ̀rọ̀ sọ́mọ dáàbò ti lọ tán tó lè fáwọn ẹni rẹ àwọn tó máa ń sọ fún mi yá àwọn ìtọ́jú ìfún lọ ó tún ti lọ báyìí tẹ́tẹ́ mi ò sì lọ wà báyìí ìdí máa ń fa àwọn tẹ́wọ̀n mi yẹn ké ìdùnnú ayọ̀ lẹ́sì ọ̀nà ìfọláwọ̀ ìkíní kejì ayọ̀ yóò tẹ̀lé sí o ìkíní ìdá àpọ̀ ìgbà náà wò láṣí nu lọ́ọ̀yà ìfẹ́fẹ́ yóò jọ yóò dùn náà pé gbogbo tó ti di ìwọ látàárọ̀ òkè àṣẹ òkè àṣẹ báyìí. wàyídà lámúyà ọgbà wò eléyìí ìdùnnú tí ń ṣe ní lásán lélẹ́yìn ṣùgbọ́n ìdùnnú dáadáa ìdà lámúyà ọgbà wò ìgbà tí aláwọ̀ bá gbọ́dọ̀ ọ̀gá rẹ̀ pàdé tọ́nà wa mẹ́ta lórí àwọ̀ rẹ̀ ọgbà tó tẹ̀rọ ọlọ́run bá gbà rálẹ̀ àná lọ́wọ́ yóò wá dán yóò dùn náà yóò yọ̀dá àwọn olùdókòwò tí mo máa la ọwẹ́ nígbà tí mo mọ̀ láyé àdéhùn kan. àdéhùn mi àdéhùn eléyìí àdéhùn ọ̀pọ̀ orí àtúmọ̀tẹ́yìn àwọn èjì náà gbà wá. àdéhùn tí wọ̀ yìí òun náà jọ sí alákọ̀ọ́kọ́ mi ṣùgbọ́n mi ní àti ìyàtọ̀ ibẹ̀ ni màá ti gbé. wọ́n lè lè ná sí ìbíyá mi. mọ̀kànlá ń tẹ́lẹ̀ mi ń lọ́wọ́ rẹ̀ ní ìgbóra ọ̀rọ̀ làkọ̀tò òfòfánù lọ́ọ́ ilé yìí òórùn táwọn akọ́lera tí máa ń jáde lágbègbè aláwọ̀ ọ̀pọ̀ ìdánwò ìjọba ẹ̀yẹ sí òórùn dùn lọ́dọ̀ ọlọ́run ju òórùn lọ́kọ̀dà àdìyẹ́sì lọ ìyàwó lọ́gbọ́ àdìgbò tí náà lọ. ọlọ́run bọ́ àdìgbò ńlá ọlọ́run mọ̀ wá sọ pé yẹ́sùn kò kọ̀ ánáwó wọ́n ṣà ọ́ ọ̀dà wákàwò ní àtìlẹ́ kéde pẹ́ tó bá wọ̀ ẹni tó kò ní jẹ́gbẹ̀ oúnjẹ tó lè jẹ kódà oúnjẹ tó jẹ lọ́sẹ̀ kan oúnjẹ tó jẹ lóṣù kan oúnjẹ tó jẹ lóṣù méjì oúnjẹ tó jẹ lẹ̀ níbí ṣùgbọ́n ìyẹn tó kò bá wọn ọ̀pọ̀ oúnjẹ tì owó oúnjẹ tì sílẹ̀ ọ̀jẹ́ wọ̀nyà ọba wò àwọn tí ó mọ ọ̀nà lẹ́wọ̀ tí kò wọ́ta ọ̀gbìn lépa àwọn jíìsì olùdípa bọ́ǹbìlà nǹkanǹkà gbogbo ẹ̀ kọ́lẹ̀ lè tó lè mú ṣùgbọ́n yẹ́n kò kọ̀ọ̀kan àná ọ̀rọ̀ ọba wò ìtí ọ̀jẹ̀ ìtí ògbó wàtí àwọ̀tà wò yíṣẹ́ ń tí òdo mẹ́lẹ́ yíṣẹ́ ń tí ọ̀dọ́ pọ́nlé ìyàwó ń bẹ ọkọ ń ṣùgbọ́n yẹ́n kọ̀ọ̀kan àwọ̀tà wò ìgbàdùn ẹ̀yẹ kọ́ gbá lásìkò àti ń wò lọ́wọ́ kọ́ pàtì òkú bèbè rẹ̀ bàbá láti kọ̀ bọ̀kọ́wọ́ jẹ́ lára mi àti ìlú nítorí ìlú ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ torí ìlú òfin jẹ́ torí ìlú òfin mọ́ torí ìlú òfin gbádùn ìyàwó rẹ̀ ní òfin gbádùn ọkọ rẹ̀ à bàbá wa rẹ̀ àjẹpé ọ̀sìyá àbúlé àwẹ̀ fọ́nfà òǹkọ́ o èmi ọlọ́run ò ní wàhálà àdìgbò fúnra mi ní sísan lẹ́sàn lórí àgbọ̀ lórí àgbọ̀ ọ̀gá lóòótọ́ ni pé wà ní sátánà tó lè má ṣe àǹfààníyà bí yẹn bá ṣe dáadáa ó kéré ọlọ́run ọ̀kan lẹ́sàn ìlọ́po mẹ́wàá ọlọ́run ó ti ná ṣùgbọ́n kálá òòrùn bá ń wo fún ọlọ́run ní ọ̀kan lẹ́sàn yóò dá máa ná ná lẹ́sàn ná lẹ́sàn nínú ọlọ́run ó kò yọ pátápátá yóò dá máa ná lẹ́sàn. حديثه قلنا تجملت عنه صحيح الإمام البخاري حديث من بالرغبان نهيه من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه آه قلت له من صام رمضان إما رجل تجد الرجل تجد رمضان ọwọ́ àgbà ìmọ̀ àà torí ìgbàgbọ́ tó ní sọ́nà yà ọlọ́run ló ní agbára ó sì rẹ̀ sí ìbàdàn. wà ìta àdá lẹ́yìn tí ó ń retí kọ́lọ̀mbà tọ́jú ẹ̀sán rere tó lè gbé àwẹ̀ kọ́lọ̀mbà tó dé ọ̀gá náà. ẹ̀ńbà ti àní àbáwọn tó ìgbà àwẹ̀ ọ̀gá nípa ẹ̀sẹ̀kárì ọ̀gá nípa nígbà ìgbàgbọ́ mi. ṣùgbọ́n ọ̀gbà nítorí ìgbàgbọ́ tó ní sọ́nà kílẹ̀ sáà rẹ̀ ló sọ̀rọ̀ ọ̀hún náà lọ́kọ̀dà ìgbà ń délé. gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ìwájú mọ́ ọlọ́run kan kò rí ẹ̀rù. bí ọ̀gá tó ń kàkà mí níbi àwọn pé gbogbo ẹ̀sìn tá a ti dá pátá ìdarí ní ọgbà èyí ò ti tó lọ́la ti tẹ̀ fún àwẹ̀ o ọlọ́run kan ní wa. ọ̀rẹ́ mi ní ilé ìjà tó ń ìrọ̀rùn dáadé ó fi dé ọlọ́run kan lọ́wọ́ láyé lọ́dún tó bá wà láyọ̀ lọ́dún tó bá wà lórí àárẹ̀ mọ́fà rẹ̀ tó wá nínú síwájú láàrin àtìlẹ́yìn bàbá wa fara wọ̀ sáná àlàáfíà ara ọlọ́run ti tẹ̀lé rẹ̀ ní ìṣòro lọ. a ń tètè láti wá fún àwọ̀ náà ọlọ́run àbá tó nínú àwọn àṣàkí tuntun wa oníṣẹ́ náà gba sọ́kọ̀ lọ́rùn àbí ìwọ̀sán náà sọ pé ìdá káàdì àwọn ọ̀gbìn ìjáwé lọ́rùn sọ̀kídà ti ṣẹlẹ̀ fún wà wà máa máa ìdí ìdí وما ربكم مني وما ربكم مني وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب náà فلم يفتح منها باب وينادي مناد كل ليلة يا باب الخير أقبل ويا باب الشر اقبل وإلا يخفى قوم من النار وذلك كل ليلة قلت لهم صلى الله عليه وسلم قلت نفع عن الشلة إيه في الشلة إيه òru àkọ́kọ́ nínú Ramadan bóòlù bá tún fẹsẹ̀ ilẹ̀ báyìí àwọn àtẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ àmẹ́tìrìkù àlẹ́kùn lẹ́nu àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní pé òfin láti ṣẹ̀yà fún gbogbo èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ pátá wọ́n dín àtẹ́kẹ́sẹ̀kẹ̀ lọ́wọ́ dín àlẹ́sẹ̀ wà má lọ da pèsè ní àwọn tẹ́jẹ́ àgbórí kọ̀ọ̀kan nínú àwọn ìjà àwọn náà wọ́n gbó wọn lò lẹ́gbà tí wọ́n ti àjàmú nàìjíríà tẹ́kẹ́tẹ́kẹ́ lọ́wọ́ lẹ́sẹ̀ tán ìṣubú èyí nàbí èṣù ìbọ́lọ̀ máa fún wọn lẹ̀ tán á gbọ̀gbọ̀dé ọ̀tàrà bọ̀ ọ̀nà. gbogbo ilẹ̀kùn náà pátá ilẹ̀kùn náà méjèèjì ọlọ́run yẹ wí òkúta ọ̀nà bí ó bá ní àbáàbò bó ti ẹ̀sìn lẹ̀kọ̀ọ̀kan nínú méjèèjì èkúndẹ ọ̀nà wọn àmì sí kàkà nílẹ̀. nígbà tí a ń tilẹ̀ fún náà wọ́n kò sí àti àbúrò àbùdá náà àwọn àtẹ̀kọ̀ àbùdá náà wọ́n wà á ti sílẹ̀ báyàwó ọ̀nà tí ó gbà mí náà báyàwó mú òbí ẹ̀ ní sílẹ̀ fún kẹta nínú ìlẹ̀kùn àbùdá náà. wọ́n iná ń gbé ìmọ̀nà á ń gbé ìfọ̀lẹ́lẹ́ta ẹnì kan mọ̀ wá lọ́gbọ́n ní gbogbo ara lọ́wọ́ nínú ọ̀gbọ́n àwọn òbí ń bọ̀ ṣùgbọ́n níbi ìlówó ọ̀rọ̀ àyànfẹ́ ọ̀rọ̀ òdodo ti di. yonadi mọ̀nàdé olùlọ́gbọ́ta yọ máa lọ́wọ́ bóòlù sórí yá àgbà àgbàyè ìrẹ́pọ̀n fẹ́ẹ́rẹ́rẹ́ àpè tètè rẹ̀ rẹ̀ wáyà káàkiri ìrẹsì kí àbúrò máa wá ní tiẹ̀ bó ti competition lórí ọmọ ìkejì rẹ tó máa wá nù bó ti bàtìmọ̀ jẹ́ ìtọ́ máa wá nù bí ẹni ń da ó ti bàjẹ́ bí ó ti dà ọ̀tọ̀rọ̀ lórí lójútùú ìdí wọn máa wá nù àkọsílẹ̀ yà sọ̀rọ̀ kúkúrú yà wọ́n bẹ́ẹ̀ wọ́n lè gba ìyàtọ̀ kọ́ ọ̀gbìn náà ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ burúkú tí a ń dá ó ti pa ń dandan fún wọn láti wọ̀ náà. lálàálẹ̀ ọ̀mọ̀dán yọ̀mọ̀ wá bọ́kùn náà yọ̀mọ̀ bọ́kùn náà kó lọ́rùn wọn. èyí tó gbọ́ alálẹ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ kan tẹ́ kí wọ́n wọ náà wọ́n lọ́wọ́ tó máa sọ́mọ́ lọ àjẹ́ náà yóò tó máa sọ́mọ́ lọ ọmọ àjẹ́ náà wọ́n náà ní ìgbàlẹ́ ìlà. eléyìí ó máa ń ramadan ẹ̀mí pé orin odidi orin odidi àlùbáríkà ilé ń bẹ nínú oṣù yìí èyí àjẹ́ kó fara lọ. ìgbà táwọn akẹ́lẹ́ kan àjẹ́ àwòsí yá àmọ́ wa mà pé kìí ṣe gbogbo ẹni tó bá bá wẹ̀ iná ńlá láwẹ̀ kìí ṣe gbogbo ẹni tó bá bá wẹ̀ òní yóò lẹ́tọ̀ọ́ sáwọn ẹ̀sán àti ládàá yìí ẹ̀ ń dábìdẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá ní o bọ́ọ̀ bá bá rẹ̀ tọ́ ọ̀jẹ́ tó o mú jẹ́kẹ́nu rẹ̀ náà gbá rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ múlí sísọ jẹ́kẹ́nu rẹ̀ ọ̀gbá rẹ̀ etí rẹ̀ wọ́n ti gbọ́ orin wọ́n ti gbọ́ gbọ̀kúgbọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ti gbọ́ òkúkú wọ́n ti gbọ́ ojú rẹ̀ jẹ́kẹ́nu náà gbá rẹ̀ mọ́kùdù rẹ̀ mú ìwò kúrò ẹlòmíì táwọn sọ́rọ̀ àmàdánù tí ó tata ní ti wà ní ìsìn tí káwọn ká òye ọmọ àti ìdílé òkùnkùn káyọ̀ má bàa bò ó nígbà wọn ti owó pẹ̀lú olómìnirin tó ń bọ̀ ń bẹ́ẹ̀ kọ́ ìṣẹ̀lẹ̀yìn náà dára nǹkan tí èdè kí àwọn èèyàn ó tùmọ̀ nínú o lọ́dọ̀ àwọn tùmọ̀ wọ̀ ẹ máa ń sọ èso kúsọ nígbà tí ń dáwọ̀ lọ́wọ́ lọ́dọ̀ tí wọ́n ní pé kò ní tún àwẹ̀ bá ọwọ́ ẹ̀sán lábẹ́ rẹ̀ ó kàn ní máa yọ̀rọ̀ yọ̀rọ̀ yọ̀rọ̀ yọ̀rọ̀ mọ́lọ́dọ̀ bàbá wa ìgbà hàmù àtàwọn ọ̀bọ̀ ìrẹ́yà àwọn tẹ́ńkálá àbùrọ̀ náà ti sí ọ̀gá ọ̀gá ìyáwó lẹ́yìn bá tẹ̀ tó ń jẹ wọn sọ̀rọ̀ yẹn ní onídìgbà ni wọ́n lẹ́yìn pé àwẹ̀ rẹ̀ bàjẹ́ yóò ti tó wa. yóò dọ̀ lọ wípé wàlílẹ̀ yóò sọ̀kọ́ mìíràn náà ọlọ́run láwọn lọ́dún wọn bá máa ń gbàwẹ̀ lọ́wọ́ wọ́dà ìtàkùnlá lẹ́yìnká ilé ìyàn ọmọ ìṣẹ̀lẹ̀ ní gbogbo ayé alẹ́kọ̀ọ́ ọ̀pá nínú oṣù ọ̀gbọ́n. àdéhùn mi nínú àwọn àdéhùn ọ̀dá lórí ọ̀dá ẹ̀sán tí ń bẹ fún àwẹ̀ ọ̀gbọ́n àti oṣù ọ̀gbọ́n ọ̀sìyá ọ̀gbọ̀n yẹ̀gbọ́n àti ìrẹ̀máàdìdì yẹ̀wọ̀ ìyá àti àlùkùránì tá a mú káwọn ìkíní kejì òní wọn sì pẹ̀lẹ́ rú lọ́wọ́ tí òkúta ìyá lọ. èmi fún bàtẹ́ bá mọ èèyàn o tí ò tó di wọn bí yàn fi lè wọ àlùjáná wọn yẹ fẹ́ lè wọ ìyá lè fọ́ ní ìfẹ́ǹtì ìfẹ́ ẹ̀kú ìfẹ́ ìfẹ́ǹtì a ọ̀nà náà ọmọ ti yára àti kùránì àkàwé ẹ̀yìn àwọn méjì wọn sì tẹ̀lé dá níwájú ọlọ́run tó bá tẹ̀wọ̀ ẹ̀dá àwọn tó bá bẹ̀rẹ̀ ọlọ́run bá ní o kùránì kan bá rà pẹ̀lú láàpù ní o ètò ìtọ́lọ́ àti ní olówó ìgbà wọn bá ìtọ́lọ́ lọ́wọ́ yà sí ètò lẹ́yìn o ṣùgbọ́n ìfọ̀ ọ̀gbà pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run ìfọ̀ ọ̀gbà nítorí ọlọ́run àwọn náà ní àgbà pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run kùránì tó kà nítorí pẹ̀lú ọ̀hún tó ọ̀gbára balẹ̀ ká tó fún ara àbúkọ ọ̀kan lẹ́tọ̀ọ́ rẹ̀ ìyẹn ìṣòro àrùn àti ìyọ́rọ̀ ìyáàmù méjèèjì ni ó sì pẹ̀fẹ́ dá tọ́ba tó lọ láti ìyáàmù bóòlù sọ yìí yàtúrò fi ya àwọn ọmọ abẹ lọ́wọ́ ọlọ́run ọ̀ ọlọ́run sàánú mi ẹ̀yẹ ọ̀bẹ ìlú náà bá mi ìmì mọ̀ náà tó ọ̀sán ó lóúnjẹ tó lè jẹ́ ńgbà tí ń bẹ èmi ni ìdí ó jẹ èmi ni ìdí ó mú wọ̀ṣẹ̀ àwa àtìlẹ́ náírà ó lóbìn tó lè gbádùn rẹ̀ lọ́wọ́ ọ̀sán torí ìlú ni òfin jẹ̀gbádùn lẹ́rẹ̀ tọ́ba rẹ̀ wọ̀ṣẹ̀ fún ìrìnàjò ọlọ́run tó tèmi máa dà gba ìfẹ́ tí mo fẹ́ ṣe fún ọlọ́run méje ọwọ́ náà bí àwọ̀ bá ti ń pariwo ọ̀yà kó o ní àlùkòrán ní oṣù máa pariwo fẹ́rọ̀ pé ìwé náà pàtó mọ̀ náà tó o ní oṣù tẹ̀lé èmi ní kí ó sùn lóru èmi ní kí lóru ọ̀sẹ̀ fáìní sí ọlọ́run gbàgbọ́ ẹni lára rẹ̀ wọ́n ti ní màlá má jẹ́ ọ̀rọ̀ náà ọ̀yọ́ sàmánì bí méjèèjì ni wọ́n ti pèsè ìdáná ìjọba jọ́ọ̀dún ní àjùyá. adékòjì ẹ̀ka tó ń bọ́ náà ní ìgbẹ́ àtìkókò nǹkan ọ̀wọ́ múra sí fúlàní nípa dáadáa Ramadan lọ Ramadan ò ní ọgbẹ́ máa kà á. wọ́n á mẹ́jọ ìjẹ́pọ̀ sánìkan lọ́ọ̀mù kà á lẹ́yìn éésù kọ̀ọ̀kan kíkú kọ̀ọ̀kan kọ́ máa kà lálálẹ́ kọ́ máa kà lọ́wọ́ ooru kọ̀dé ló ń dá ìwòrán báyìí òògùn ìgbẹ̀bẹ̀rẹ̀ ọ̀tún ẹ̀yìn kódà kò sí pé ewé ta ewé méjì ìjọba mú ìbàdàn ti sọ fún gbogbo alalẹ́ olóògbé olóró ìmọ̀ àtàkùnkọ̀ ìmọ̀ àtàkùnkọ̀ tọba ti ń kà á bó ti kéré tí ò tó nǹkan náà tó ọ̀bà túrọ́ tó ọ̀dàwọ́ ń bẹ̀ ó lóore ju ẹ̀ka lóṣù yìí ti parí títí márùn-ún ó lóore jù lọ. ẹni wípé ká múra ní gbígbà bàbá ti ń dáwọ̀ náà. Quran kárí pàǹkà àwọn aṣẹ́ olóore lómìnira náà kárí pé àbójútó abẹ́lẹ́ ọ̀pọ̀ ìwà ìlú mọ̀tàlá Ramadan ọlọ́dún yà pa ìlẹ́yà ìlàkà mọ́tò ara rẹ̀ ṣèwá síwájú nínú láàrin àtìlẹ́yìn àwọ̀ wà bá lẹ́sìn wa kí ni òkùnkàn rẹ̀ ayé àti àgbẹ̀kẹ́ àmọ̀tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́dún yà pa ìlẹ́yà àlọ́ وتقربنا من بعضه تقربا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مخلوقا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين. القدر الحمد لله جزاكم الله خير. ايش يعني يجب ان نقدم موضوع الزكاه àwọn kọ́mẹ̀ ní pé kí ni tí àkáàtì náà jàrà ní fún yìí ẹ̀kejì mẹ́rin ẹni ní bí tírí mílíọ̀n lápẹ̀rẹ̀ lákàn lọ́dọ̀ pálẹ̀ kì í ṣe tó wá sọ fún ìsàlẹ̀ kàkà lórí ẹ̀ mà lọ́dún fi bá òwe òun wá sí lè fún yẹn sí ló bá fowó ṣe tó tún lè yọ àkáàtì lórí sísẹ́ ìsàkóso الحمد لله ìbéèrè náà kọ́ ni pé kí ni òbí máa ìfowó lásìkò tá a wà ní kábọ̀lì ọ̀sàkà lórí ẹ̀ yẹn pé ìbọn ọ̀sàkà. ìbéèrè ni pé kìí ṣe gbogbo ẹni tó bá lówó iná ní lọ́wọ́ ọ̀sàkà ó lè kó oṣù lọ́wọ́ ọjọ́ kó oṣù rẹ̀ àtìkò yìí nínú wa ń lọ sí lásìkò tó fi lọ sí ìlú ẹ̀yẹ̀ra wọn ní wọn mú náà lọ́wọ́ ìjọba òde wọ̀. láti kò dá ọ̀rọ̀ mi ní lọ́ọ̀rọ̀ òbí wọn tó yìí wọ́n mi lọ́wọ́ kí yìí tó lè yọ ìgbàgá ìṣòro náà nìyẹn ara èyí ò ní owó dínárì tọ́jú ogún owó dínárì tọ́jú ogún lásìkò yìí ọjọ́ ti one million nine hundred and thirty kìnnìkan thousand one million one point nine owó lé mẹ́lẹ́ yá mílíọ̀nù. ṣé ẹ̀bá wa ní lónìí òní nǹkan ní òwò bàtà ọdún kan ó yí pọ lórí owó wọn tọdún bàbá yí pọ tó wù ọ̀gá wálẹ̀ tọ́wọ́ àbóṣe wà àbóṣe lé fún lẹ́yìn òkúlé bàtà fún láti yọ gbogbo bí wọn bá jẹ pátá ìbálẹ̀ ẹ̀kọ́ ọ̀gbìn ìtọ́ba jẹ́ ìtọ́ba jẹ́ àtẹ̀jáde ilẹ̀ yóò yọ ní ìgbàgbà ìbéèrè àkọ́kọ́ ìbéèrè ẹlẹ́kejì ni wípé ẹsẹ̀ tó lè tiri mílíọ̀nù lọ́wọ́ látẹ̀lẹ̀ títí máa ti pé zaka ti wọ owó rẹ̀ látẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tí ìpadàdà tó yọ ni torí pé àwọn láàyè àwọn ọdún kan ó ní kó lórí owó tá a fẹ́ yọ zaka rẹ̀ dára mẹ́jẹ̀ ìlú jíjà tó yọ ni lọ́wọ́ ó ti á ní tẹ́lẹ̀ ìrànlọ́wọ́ láti ṣe. ìfọdúkẹ́ yìí kọ ó ti kú dé ẹ̀dá sí orí ẹ̀rọ tí yóò wá yọ bàbá àbí òní yọ ìdáhùn pé bàbá jẹ́ pé mo ti rí two ẹ̀ ṣe bísíǹsì one million yóò kọ́ ọ́ lẹ́nu lórí one million lọ́wọ́ bísíǹsì tó wá kó lérò àwọn tí ì rà yóò gbèsè kó pé sábà ta ilé ilé tí ó jẹ ní sábà ta ilé iye tí ó jẹ ní sábà ta ilé iye tí ó jẹ ní ẹgẹ́ mi ti lọ lọ́jà lọ́wọ́lọ́wọ́ lásìkò ọ̀gbà yẹn yóò wá sí gbogbo ẹ̀ papọ̀ àtọwọ́ sí níbẹ̀ náà ní one million àti ètè ìṣòwò ètè ìṣòwò tí ó ti lé iye tí ó jẹun àti ojúlówó àti rẹ̀ àti one million ti lé gbogbo ẹ̀ yóò ṣùgbọ́n divided by four ìjọba ìjáde olùdarí yẹni pé kéèyàn fowó ṣe bísíǹnẹ́sì tó kéèyàn mú ìlú zaka rẹ̀ bó ṣe pé àlàyé ti lọ síwájú zaka oríṣiríṣi ní ilẹ̀ ètò kan gbajúmọ̀ díẹ̀ lọ́dọ̀ wá sí ní zaka owó zaka tó nàfẹ̀lẹ́yìn oúnjẹ ní zaka góòlù àti zaka zaka alawurọ́pù nàfẹ̀lẹ́yà ní owó náírà owó dọ́là àwọn òfin bàtà nínú lásìkò yìí ìtàdù bá lò rẹ iye tí a bá ń ta gómìnà àti fàdákà lọ́wọ́ lọ́jà ìyọ̀ǹgbọ̀ owó rẹ̀ yóò sọ fún yàn ìyẹn òye zakata nù. zakani zakatu bá yín ọ̀dọ̀ àná ẹ̀rọ ìtàdù fún màálù ni ẹ̀rọ àkọ́wé ni ewúrẹ́ ni náà ni àgùntàn ni ọ̀rọ̀ tọ́sí ẹ̀ bá ti lóyún ọ̀rẹ́ ẹ̀ èyàn yẹ kàkà rẹ láti fi ìwà lóyún ẹ̀ bá ti ní káàdì èyàn yẹ wà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀rọ kéékèèké bọ́lá ti gbé pọ́ǹpù èèyàn yọ ọ̀kan ní sàkà ràbùmí bọ́lá ti gbé márùn èèyàn yọ abo ẹran ọ̀sìn wẹ́ẹ́rẹ́ bí àgùntàn ni bí ewúrẹ́ ni ọlọ́dún kan ìyẹn yọ sàkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ zakatu ara ló nàá zakatu ọ̀kan ló nàá ìrìnàjò àkùnrin zakatu ìkọ́wọ́ fún àwọn téèyàn fún ọdún kọ́ èèyàn yọ sàkà rẹ̀ yóò bẹ̀rẹ̀ wípé èèyàn yọ sàkà o kéèyàn owó tó lójú ẹ̀ náà ètò wa bẹ́ẹ̀ di zaka sọ̀rọ̀ owó bẹ̀rẹ̀ yára zaka òun sáǹṣe zaka ọjà ìta àgbékalẹ̀ sáǹtà yíra ìlú kani àǹtẹ̀ òní omi ní agbami ilé ní ìgbani gbogbo ẹ̀rọ ọ̀la mọ̀rúdù yára yẹn zaka ọ̀rọ̀ ọ̀dẹ́mù ṣe ọ̀dẹ́mù gbà gbogbo tí ìgbà ti ń tàpátá èyí ò wò níjẹ́ ọlọ́jà ń pín nìtọ́ ìlókò ju wọn gbàgbá ìjọ tó bá pín ìyẹn ọkọ̀ rẹ̀ lọ́dún pátá yìí kó ìyẹn yọ gbàgbá rẹ̀ tọ́jú náà wọ́n wá ní ọ̀gá kó ti wá lẹ́rú ní òòlù kó wá ti kalẹ̀ ní àtúndì ọ̀nà rẹ̀ kó ti alẹ́ tí lè máa yọ gbàgbá òkúlókò ọdúnmọ́lọ́kọ́ ọ̀dọ́ ìgbàgbọ́ ìjọba àgbẹ̀dẹ owó àwọn olóòrò fún títí àná títí olóòrò sùn ti jẹ́jẹ́ àǹfààní oríkì ara ní í kí ni tí àwọn ọmọ owó kálukú ń wà àǹbáyà ń mú ibi fáìfù àbá aláṣepọ̀ ogun owó ni ìwádìí náà wà lọ́wọ́ owó kálukú wa àwọn olóòrò wọn ló ń lọ ní ìgbàgbà láàánú ìdáná ìdáná lọ́wọ́ nípa àwọn olóòrò wọn lọ́wọ́ ìjànà wọn lọ́wọ́ mẹ́tòlá ní ọ̀gbìn náà rọ́bà náà ti ń sèǹdé ní àkàtà wọn wọ́n sọ̀rọ̀ àkàtà wọn ní ìgbàgbà سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك